Melo, melo, melo, melo. la fẹ́ oui. Melo, melo. mélòó mélòó la fẹ́ sọ bẹ́ẹ̀ ni mélòó mélòó la fẹ́ wí mélòó mélòó la fẹ́ sọ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú ọ̀pọ̀ ìjì ló jà ogun ayé ò gbé wa lọ ilé ò léwọ̀ ọ̀nà ọ̀nà wá ewu ọ̀nà wúwá ẹ̀bẹ́ ni ọpẹ́ àti ìyìn ni fún ọba mi àláwùrà bí ọba lánàá ọba lónìí ọba títí ayérayé pátápátá ọlápòrogodo ìyìn òwúwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ ibi ni ọpẹ́ ni fún ọba elédùà yẹn mọ́bí táyọ̀ táyọ̀ kí gbogbo ojú tó wa ètò yín Miliki Express ẹ bẹ́ẹ̀ ni Miliki Express lè tò ètò náà ni Miliki Express eh, bíbáyé náà ni gbogbo tó bá dàbí ẹ̀fọ́rí àbá ìsọ̀lára ẹ̀ lórí ètò Miliki Express láti máa ní àǹfààní àti bá yín lè dànù ká bá yín gbọ́n dànù torí gbogbo ìpele ìpele tá a bá ṣe ń fún yín lẹ́yọ kọ̀ọ̀kan a máa fi àwọn orin kan a tún máa fi ṣe kí ni a máa fi tẹ́ǹdì orúkọ mi ò dẹ̀ yí padà èmi náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín àwọn kan náà àwọn kan náà ò dẹ̀ fi bẹ́ẹ̀ náà láìkì mi bọ̀ ẹ́ láìkì mi bẹ́ẹ̀ náà ni boyfriend yín mi ti tó dáàdì Ayọ̀dèjì ọmọ Ògúnkọ̀yà méjì ṣẹ̀yìn ọmọ gbẹ́bìnrin ta fọwọ́ra abidi abidi gbé ní obìnrin ò gbé ní ọmọ balógun dòdò ń dáwà ọmọ káwò kábíyèsí ọmọ ìpàbítáyà ẹ̀ ọmọ ìjẹ̀bú ìṣọ̀yìn ẹ̀ ọkọ́ làwọn ti Miliki Express gbogbo lórí Miliki Express pátápátá òun náà ló ń bá sọ̀rọ̀ ìgbà ẹ̀kọ́ ìgbà tí bàdẹ̀ ti rí mi tí mo yọ ó di gbẹ̀m tí mo yọ sórí ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹ̀ mò ń ké sí kí ni mò ń sọ̀rọ̀ lé lórí mò ń bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìfẹ́ ni gbogbo ohun tó bá ń lọ nípa ti ìfẹ́ lọ́tún lọ́sì gbogbo ẹ̀ máa ní àǹfààní àti bá yín sọ̀rọ̀ lé lórí ó wá pín sí ìpele ìpele fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń wò mí tẹ̀sẹ̀ ń wò mí yẹn tẹ̀sẹ̀ ń pàdé lẹ́ni ìpele àkọ́kọ́ a máa ní àǹfààní láti sọ̀rọ̀ nípa àkòrí kan èyí tó dẹ̀ ṣe ìkejì màá ní abala kan tí màá tún rọra jù sí níbẹ̀ yẹn ní abala èyí tó ṣe ìkẹta a ní àǹfààní àti dé orí pópó tí mo ní ìbéèrè kan tí màá jù sí ẹ̀yin náà àdúgbò tí èyí tó dẹ̀ wá kásẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ màá ní àǹfààní àti yànnàná láti tó dẹ̀ nípa kọ́lá gbàmí ètò ẹ̀ kò sọ́gbọ́n tí o lè dá kò síwà tó lè wù tó lè fi tẹ́ aráyé lọ́rùn ìwọ tó bá ń wo tó bá ń wo tó ń fi tèèyàn ṣe tó jẹ́ pé nǹkan táwọn èèyàn bá sọ òun ló máa jẹ́ kó hùwà báyìí nǹkan tó bá sọ mí báyìí òun ló tó máa jẹ́ kó hùwà báyìí nǹkan téèyàn bá ṣáà sọ òun ló ń jẹ́ kí wọ́n máa hùwà bó ṣe ń hùwà ẹ̀mí nígbà ìmọ̀ràn pé kó máa ṣe bẹ́ẹ̀ máa hùwà lọ torí wọ́n yìí máa sọ ìyẹ̀kan tó jẹ́ pé ibi tí kò yẹ kó tiẹ̀ sí á tiẹ̀ sí ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo téèyàn bá ń sọ kọ́ ni gbogbo tó bá ń sọ nípa ẹ̀ òun kọ́ ló yẹ kó máa torí ẹ̀ máa hùwà ìwọ ṣe ohun tí o fẹ́ ṣe ẹ ṣe wọn bá tó lè ṣe tó bá dẹ̀ ti ṣe fìtókù lẹ̀ ẹ bàbá wa náà ti kọ́ lórin wọ́n ní pé kò sọ́gbọ́n tó lè dá kò sí wá tó lè wu kò sọ́nà tó lè mọ tó lè fi táyé lọ́rùn o kò sí bó ṣe lè tẹ́ aráyé lọ́rùn ẹ ibi táwọn kan bá ti ní pò ń ṣe dáadáa àwọn kan á ní pò ń ṣe búburú ńbẹ̀ ibi táwọn kan ti ní pò ń ṣe búburú àwọn kan yìí máa sọ̀rọ̀ ẹ̀ ń dáadáa ẹ̀bẹ̀ ni tí wọ́n bá ní agbára rere fúngbà díẹ̀ ni ìwọ kò ṣe kí ni ṣe rere tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ bóyá o dàgbà lẹ́ni o rere ibi tí ó yẹ kó rè ẹ orúkọ ẹ àti ohun tó ti ṣe kalẹ̀ á yìí máa sọ̀rọ̀ fún ẹ á sọ̀rọ̀ fún ẹ á sọ̀rọ̀ fún orúkọ ìdílé yín á yìí máa sọ̀rọ̀ fún àwọn ọmọ ẹ lọ́jọ́ iwájú ẹ bẹ́ẹ̀ ni ayé kan tẹ wáyé pé gbìyànjú kó ṣe wọn bá tó lè ṣe ṣe rere tó lè ṣe ẹ bẹ́ẹ̀ ni ohun tí mo kọ́kọ́ ní àǹfààní láti kọ́kọ́ fún yín nìyẹn lẹ́yìn ìgbésẹ̀ tí wàá um, Zlatan káàbọ̀ padà sórí ètò wa ètò yìí Miliki Express ní báyìí akoro mo fẹ́ sọ̀rọ̀ lé lórí kí ni mo mú wá fún ilé ni nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí náà ni pé ṣé gbogbo ìgbà ni kí ọkùnrin ó máa gbé bùkátà olólùfẹ́ obìnrin ṣé gbogbo gbà ni ṣé dandan ni dandan ni kó máa di gbogbo gbà pé ọkùnrin o kó máa gbé gbogbo bùkátà olólùfẹ́ obìnrin yẹn nípa ti owó àbí ohunkóhun ẹ gbogbo ẹ̀ náà lórí owó náà ni lẹ́yìn owó kí tún ni owó náà ni lẹ́yìn owó kí tún ni náà kí ni kí ni yẹn náà owó náà tún ni owó ló ṣe ohun gbogbo tán ó ṣe ohun gbogbo tán ó ti yé ibi tí mo mẹ́nu bà yẹn ohun tí mo fẹ́ yọnu àkọ́ àkórí yẹn òun náà ni pé ẹ ọkọ ló lórí aya ọkọ ló lórí ilé ọkọ sì ní baálé ilé tó bá dẹ̀ jẹ́ pé inú ìbáṣepọ̀ ìfẹ́ náà ni ọkọ náà ló sì jẹ́ olórí ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbàgbé pé olùrànlọ́wọ́ ni a jẹ́ síra wa bí ọkọ ṣe ń ran aya lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni aya ṣe ń ran ọkọ lọ́wọ́ ṣùgbọ́n àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wàá sọ di àṣà wá tí wàá sọ di dandan dandan ọkùnrin ni ó gbọ́dọ̀ máa ṣe tí ọkùnrin yẹn bá níṣẹ́ kò sí wàhálà tá bá ní pé ká wò ó padà sí ayé ìgbà yẹn bí àwọn bàbá wa ṣe ń ṣe láyé ìgbà yẹn ni pé ọkùnrin ló máa bọ́ síta lọ ṣiṣẹ́ ìyàwó wà ń láti mójútó ọmọ láti dáná tún lè ṣe ọkùnrin ló máa lọ ṣiṣẹ́ wá àwa mú wa bá yàwó ńlé ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe ti wà láyé àtijọ́ ṣùgbọ́n nísìnyí ayé ti lajú gbogbo ẹ̀ ti bọ́ sí rọrùn kò sóhun tó burú bẹ́ẹ̀ tí ìyàwó bá àyàwó àbólólùfẹ́ obìnrin bá ran olólùfẹ́ ọkùnrin lọ́wọ́ láti jẹ́ kí gbogbo ń rọrùn kó má jẹ́ pé gbogbo ẹ̀ á máa wọ ọkùnrin á máa wọ̀ lára tó yẹ pé á wúwo jù fún láti gbé ọkùnrin ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ ẹ̀ ni láti ran ìyàwó ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n kò ìgbà àwọn ìgbà míì wà tó jẹ́ pé àwọn nǹkan kan wà tó lè fẹ́ ṣe ó lè má ní agbára láti lè ran ìyàwó ẹ̀ lọ́wọ́ débi tí ìyàwó yẹn fẹ́ gangan ẹ jẹ́ ká wò ó báyìí obì ìyàwó tó fẹ́ ra aṣọ aṣọ tó fẹ́ rà eighty thousand ọkọ ẹ gbìyànjú ó kó sixty five thousand fún ẹ àwọn obìnrin kan wà tó yẹ pé rárá o sixty five yẹn wọn ò tí ì lè gbà rárá wọn máa ọtún máa sọ pé kò tí ì tó àwọn pé ó dìgbà tó bá san tó bá pé rárá òun náà ní àwọn kankan tó fẹ́ ṣe tó tiẹ̀ gbìyànjú tó ṣe yẹn ó yẹ kí òun náà tiẹ̀ lè gbé sákì fún pé ó ti gbìyànjú kò dẹ̀ sí nǹkan tó burú bí àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọn ò lè ran olólùfẹ́ wọn ọkùnrin lọ́wọ́ àbọ́kùnrin ọkọ wọn wọn ò lè ràn lọ́wọ́ ẹ̀ máa ní pé ẹ̀tọ́ yín ni ẹ máa ṣe ẹ̀tọ́ yín ni ẹ gbọ́dọ̀ ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀tọ́ yín náà nìyí pé kẹ́ má ṣe olùrànlọ́wọ́ fún ọkọ yín padà ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀nà méjèèjì ló gbọ́dọ̀ pín sí ẹ tó bá tún ní pé ìgbà míì dẹ̀ tún máa ń wà ìgbà míì máa ń wà tó jẹ́ pé ìyàwó ó lè máa ó ṣiṣẹ́ òun àtọkọ ń ṣiṣẹ́ ṣùgbọ́n owó tóun rí ó ju ti ọkọ lọ kò sóhun tó burú bẹ́ẹ̀ àwọn tó bá bára nírúpò nírúpò báyìí ṣé àtún ni pé kí àwọn ẹ̀ náà yìí máa ṣe bẹ́ẹ̀ wà sọ́kàn pé ẹ̀ nítorí ìwọ ọkọ lórí aya o sì gbọ́dọ̀ máa ṣe àní nípa ọkọ ayọ̀ ní ṣe sínú ilé o ó máa ṣe ṣùgbọ́n ìwọ náà gbìyànjú láti máa ran ọkàn yẹn lọ́wọ́ pé ah dáàdì wa o ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ níbí báyìí dáàdì wa o ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ níbí báyìí dáàdì wa ẹ fi lè lẹ̀ ah, àwọn obìnrin kan wà tó jẹ́ pé gbogbo èmi nípa à ń ra oúnjẹ oúnjẹ sílé ra gbá tó má ṣàti ní í ṣe pẹ̀lú ilé ìdáná àwọn dáàdì òun mọ̀ sí àwọn ìyàwó ló máa ń ṣètò gbogbo yẹn ẹ mọ̀ pé tíyẹn bá kúrò ní ọ̀rọ̀ ti inú ìnáwó ọkọ gbogbo ẹ̀ tún ti dínkù gbogbo àwọn nǹkan tó bá fẹ́ ṣe bóyá ó fẹ́ sanwó iléèwé àwọn ọmọ ni ìrọ̀rùn ló máa bá dé bóyá ó fẹ́ sanwó ilé ni ìrọ̀rùn ló máa bá dé àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tó fẹ́ ṣe sínú ilé ìrọ̀rùn ló máa bá dé olùrànlọ́wọ́ lọ́jọ́ síra wọn kò yẹ kó jẹ́ pé apá kan a ti wá sọ di àṣà a ti sọ di ẹ̀sìn a ti sọ di bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe ń ṣe láti ayébáyé ọkùnrin ni ó gbọ́dọ̀ máa yọ kó máa yọ sí ìyàwó lọ́wọ́ eléyìí ló mú mi rántí ìtàn ráńpẹ́ kan ṣùgbọ́n kó tó di pé mo mẹ́nu bà ìtàn yẹn kẹ́ tó gbọ́ ohun tó ṣẹlẹ̀ nínú ìtàn yẹn ẹja sáré dókè lọ ká lọ gbọ́ risky láti ẹnu Davido ẹ Davido ló mélèlè ó pé ó ní risky ẹ risky kí ló ń risky gangan kí ni nǹkan tó ń risky mi ìmọ̀ tó rí tó fi ń ski ẹ jẹ́ ká lọ wo risky láti ẹnu Davido obì risky ẹrin ẹrin ọ̀dùpá risky eléyìí risky òun náà risky gbogbo wa risky bẹ́ẹ̀ ni ọ̀dìkú a risky ẹ̀ bó ṣe kọ́ nìyẹn àwọn ọ̀rọ̀ yẹn ó lọ́mi lẹ́nu bákan mi ìmọ̀ bí mo ṣe máa pò pọ̀ Yorùbá wọn mo ṣe ṣe fún yín ẹ̀hún ọ̀gẹ́ mo yẹn ṣe èèyàn tiẹ̀ ti yé yẹn náà ti ń fọ̀rọ̀ kan sí bẹ́ẹ̀ ni risky lẹ gbọ́ láti ẹnu Davido àti Popcorn ní báyìí ẹ mo wá fẹ́ tẹ̀síwájú ẹ mọ̀ pé ibi tí mo fi tì sí òun ní ìtàn ráńpẹ́ tí mo fẹ́ mẹ́rin bá kí ni ìtàn yìí òun náà ni ọkọ àti aya ẹjọ gba ilé ẹjọ ń san ọkọ yìí ló máa ń sanwó ilé lóṣooṣù lọ́dọọdún jàre ó máa ń san lọ́dọọdún ọkọ lọ lórí aya wọ́n dẹ̀ ti ní àwọn ọmọ gba tó dẹ̀ ṣe díẹ̀ wọ́n wò ó pé pé ibi táwọn ń gbé kò tẹ́ wọn lọ́rùn pé kọ́ kó lọ sí ibi tó tún ṣe bí ẹni dára díẹ̀ gba tó máa kó lọ síbẹ̀ yẹn ọkọ yẹn ní pé owó yìí pọ̀ ṣùgbọ́n ìyàwó yẹn ṣáà pé kó gbà bẹ́ẹ̀ kó gbà bẹ́ẹ̀ ọkọ ìtú tiraka ó wá owó yẹn jáde ó sanwó lé yẹn gba tó dẹ̀ san ṣùgbọ́n lọ́dọọdún máa ń ṣe bí ẹni gbà tó sọ ọdún kìíní ọdún kejì nígbà tó wá fẹ́ san ọdún kẹta ó wá sọ fún kẹ́tìkà tó bá wọn gbalẹ̀ pé kó jọ pé òun máa fẹ́ràn láti rí ẹni tí ó nílé pé owó yẹn ṣe bí ẹni pọ̀ ṣùgbọ́n báyìí òun ò tí ì fi bẹ́ẹ̀ ni òun kò dẹ̀ máa gbìyànjú pé òun fẹ́ kí ẹni tó nílé yẹn kó fún un ní àsìkò díẹ̀ gbà tí kẹ́tìkà máa nígbà pé òun máa wá bóun ṣe máa mo dé ọ̀dọ̀ ẹni tí ó ní ilé ìgbà tí wọ́n máa mú arákùnrin yìí tó máa bẹ̀rẹ̀ sí máa mú ó yá wà lọ́mọ ẹni tó nílé ìgbà tó máa dé ẹ ọ́fíìsì ẹni tó nílé wọ́n ṣàkọlẹ̀kùn tó máa wọlé ẹni tó nílé bá di ìyàwó ẹ̀ gangan ìyàwó ilé ẹ̀ gangan gangan tọ́jọ́ ń gbé tọ́jọ́ ń sùn tọ́jọ́ ń jí tọ́jọ́ bímọ bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀ gangan ló bá lórí ìjókòó ah ó ní pé rárá ń pé kí ni ìyàwó òun ṣe ń bíbá yẹn pé ẹni tó nílé lòun wá wá ó ń sọ ẹ̀kẹ́tì kàdé ẹ̀sọ́ gbẹ́ ẹni tó ní ilé lélẹ̀ yìí àṣé gbogbo owó tí ọkọ ti ń san owó ilé tó ti ń san látijọ́ yìí àṣé àpò ìyàwó ẹ̀ ló tún san padà sí ẹ jọ kí ló burú bẹ̀ pé ìyàwó kọ́lé ò san fọ́kọ tẹ bá dẹ̀ rí adúrú ìyàrá ilé kò tí ẹ wá ṣe two story building for that matter kẹ wá wo iye ìyàrá tó máa ma gbowó lọ́wọ́ wọn tó ń gbowó lọ́wọ́ wọn lọ́dún pẹ̀lú ọkọ ẹ̀ ó dẹ̀ ń gbà ó ń gbà owó yẹn dẹ̀ ń padà sí ẹ lápò ó dẹ̀ sọ fọ́kọ ẹ pé báyìí pé ìwọ ló nílé o àbí ìwọ kọ́ ló ní o òun mẹ́nuba pé òun gbowó lé o O mẹ́nuba fọ́kọ ẹ ẹ irú ìyàwó bẹ́ẹ̀ kí ni ó yẹ kéèyàn pé irú ìwà tó wù àbí ṣé irú ọkọ bẹ́ẹ̀ ṣé a máa ní pé kó ṣe bẹ́ẹ̀ kó torí ẹ̀ kó ọkùnrin irú ọkùnrin bẹ́ẹ̀ lè ó lè fi ìyàwó yẹn lẹ́nu torí obìnrin tó lè wùwà bẹ́ẹ̀ yẹn ààyùn ṣé màá ní pé ìṣèfẹ́ la máa pè yẹn ni a lè pè nífẹ̀ẹ́ olùrànlọ́wọ́ la pera wa kò ń ṣe ká máa nira wa lára rárá olùnira kọ́ olùrànlọ́wọ́ kò ń ṣe olùnira owó yẹn ò rọrùn láti san ọkọ yẹn dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn sọ ìwọ ìyàwó bẹ́ẹ̀ ọkọ á tún sanwó iléèwé á tún san gbá á tún sàwó rárá tí iṣẹ́ bá wà lọ́wọ́ ẹ̀yin méjèèjì kò sóhun tó burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọkùnrin lè mú three hundred bóyá ẹ fẹ́ ṣe nǹkan four hundred thousand tọkọ bá ní pé ó dá o two fifty àbí three hundred òun ní ẹgbàá mọ́mì ní pé àwọn náà fi hundred thousand kún kò sẹ́sẹ̀ ń bẹ̀ tó bá yẹ pé dájú tiẹ̀ ní rárá náà mọ́mí lè kárí gbogbo expense kò sóhun tó burú bẹ̀ wọ́n fún wọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn gbà tó ń lọ wọ́n dẹ̀ lè dé kọ́ bọ́ bẹ́ẹ̀ ń lé tábàdẹ̀ ti bọ́ bẹ́ẹ̀ ń lé ìgbà inú ọ̀lẹ́yìn mọ́mí náà dẹ̀ máa bọ́ ṣe máa rà lọ sẹ́yìn wọn pé ah dáadé ẹ̀ ní pé ọbẹ̀ yìí dùn tábà ti fọwọ́ pa wọn lẹ́yìn orí àwọn náà ti mèsìn láì ṣe pé ẹ sọ fún wọn ti mọ̀ pé ẹ̀tọ́ wọn ni kọ́ dá owó ọbẹ̀ padà síbo sápò yín kó ju yẹn lọ olùrànlọ́wọ́ lẹ jẹ́ síra yín kò ń ṣe olùnira ẹ jẹ́ kí ìyẹn máa yé wa kò ń ṣe olùnira ẹ bẹ́ẹ̀ ni bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn ẹnikẹ́ni tó bá dẹ̀ bára ẹ̀ níròpọ̀ báyìí tó bá rí pé ẹ àwọn kan wà ìyàwó wọn ṣiṣẹ́ o kò sóhun tó bọ̀ ṣùgbọ́n ìyàwó wọn mọ̀jú nǹkan méjì lọ káfi ra báàgì káfi ra aṣọ káfi ṣe gbá káfi ṣàwo àwọn wòrò pé ayé táwọn wá o owó táwọn bá rí o ìgbádùn ni káwọn máa fi jẹ ẹ̀hún owó tó bá wá láti ọ̀wọ́ dáàdì ẹ̀hún ni kọ́ máa fi ṣe nǹkan sínú ilé ọtún dẹ̀ sì ń jẹ ìgbádùn náà torí ẹ̀yin mọ́ ẹ̀ mọ́ àmọ́ra wa bẹ́ẹ̀ ni tá a bá ríra wa èdè la fẹ́ ná sórí owó ọbẹ̀ ẹ̀hán kó twenty thousand gbogbo nǹkan tá a fẹ́ ná sórí ọbẹ̀ google ju eleven thousand lọ èyí tó kù níbo ló ń lọ ẹ̀hán mọ́mí àá nípa àwọn àwọn side side expenses ẹ̀ torí ẹ̀ náà lọ́lọ́run náà ṣe ń bùkún wa tó ṣe ń bùkún wa lọ́pọ̀ ẹ̀ ibi tó wẹ̀ ẹ́ dẹ̀ ti ń jáde kò ní tán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ohun tí mo ní àǹfààní láti sọ lórí àkòrí yẹn yẹn ṣùgbọ́n èèyàn náà gbọ́dọ̀ fọgbọ́n lọ́hùn ṣe ẹnikẹ́ni tó bá bára ẹ̀ nírò pò báyìí torí èṣù téèyàn ti mọ̀ ti pẹ́ ó sàn ju áńgẹ́lì téèyàn ṣe fẹ́ lọ mọ̀ lọ orin wo la fẹ́ lọ jó sí orin wo la fẹ́ lọ la fẹ́ lọ jùbàdí yẹn sí la fẹ́ farabalẹ̀ lọ gbẹ́sẹ̀ yẹn sí kò ń ṣe orin méjì òun náà ni vision twenty twenty láti ẹnu Bella Shmurda àti Ọlámídé ẹ bẹ́ẹ̀ ni mo yáwó lọ́wọ́ láti I go Alaba I buy lapi I also for six months I no get nothing shout out to my niggas wey dey sub for me ẹ jẹ́ àlọ́gbọ́ vision twenty thirty láti ẹnu Bella Shmurda featuring Ọlámídé Bàdóò.